ìjàmbá mọ́tò fẹ̀mí ọ̀pọ̀ èèyàn ṣòfò lójúnà márosẹ̀ èkó síbàdàn ìṣẹ̀lẹ̀ tó gbomi lójú ẹni ní ìjàmbá mọ́tò kan tó ṣẹlẹ̀ lójú ọ̀nà márosẹ̀ èkó síbàdàn lọ́jọ́ ajé monde ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún yìí níbi tí èèyàn márùn-ún ti kú táwọn bíi mẹ́jọ kan tí wọ́n farapa yánnayànna wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nílé ìwòsàn kan tó súnmọ́ bẹ́ẹ̀. aláròye gbọ́ pé agbègbè kan tí wọ́n ń pè ní fìdíwọ́ lójú ọ̀nà márosẹ̀ ọ̀hún ni àwọn mọ́tò akérò mazda kan tí nọ́mbà rẹ̀ jẹ́ EKY five eight two YE àti mọ́tò tirẹ́là mercedes kan tí kò ní nọ́mbà ìdánimọ̀ lára ti forí sọ ara wọn. ọ̀kan lára táyà mọ́tò tirẹ́là bẹ́ǹsì ọ̀hún ló fọ́ lójijì lórí eré tí dẹ́rẹ́bà rẹ̀ sì ń ṣe wàdùwàdù nítorí pé òjijì lọ̀rọ̀ ń bá a. àájò pé kó má da gbogbo ẹrù tó gbẹ́nù ló ń ṣe tó ti lọ sọlu mọ́tò akẹ́rù ọ̀hún tó ń lọ jẹ́jẹ́ tiẹ̀ tó sì ṣekú pa èèyàn márùn-ún nínú mọ́tò ọ̀hún lójú ẹsẹ̀ ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Ògùn Federal Road Safety Corps FRSC abilékọ Florence Okpe tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ sọ pé lóòótọ́ ni ìjàmbá ọkọ̀ ń wáyé ní nǹkan bíi aago kan ààbọ̀ ọjọ́ ajé monde ọ̀sẹ̀ yìí o nínú àtẹ̀jáde kan tó fọwọ́ sí ló ti sọ pé lóòótọ́ ni táyà mọ́tò tírélà kan fọ́ lójijì lórí eré ó lọ kọlu mọ́tò akérò kan tó ń lọ jẹ́jẹ́ rẹ̀ lágbègbè fìdíwọ́ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ló wà nínú mọ́tò akérò ọ̀hún ọkùnrin mẹ́jọ tí wọ́n jẹ́ kéńdé àti obìnrin méje èrò márùn-ún ló kú sínú ìjàmbá ọ̀hún ọkùnrin mẹ́rin obìnrin kan ṣoṣo nígbà tá a ti gbé gbogbo àwọn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà lọ sílé ìwòsàn ìjọba kan tó súnmọ́ agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí àwọn dókítà sì ń tọ́jú gbogbo wọn báyìí ọ̀gá àgbà ọ̀hún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bí mọ́tò tírélà tí táyà rẹ̀ fọ́ lórí eré lójijì kò bá sáré jù ni ó ṣeé ṣe kí ásídẹ̀ǹtì ọ̀hún má pọ̀ tó èyí tó mú ẹ̀mí àwọn aláìṣẹ̀ gbogbo dání yìí ó rọ àwọn dẹ́rẹ́bà ọkọ̀ gbogbo pé kí wọ́n máa rí i dájú pé gbogbo ẹ̀yà ara mọ́tò wọn ló pé pérépéré tó sì ń ṣiṣẹ́ dáadáa kó tó di pé wọ́n á gbé e jáde bákan náà ló kẹ́dùn pẹ̀lú àwọn tó pàdánù ẹbí wọn sínú ìjàmbá náà